Christian Sure. And from deny, the from the from the narration of the Bible, deny, Peter said, "I do not know him. I yes, don't know who you are wrong. talking about." Now, when, when, wait, when, you, when, when the devil went to God and told God that. ẹni sùúrù ẹni ẹ gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ gbàgbọ́ fún ẹ̀ẹ́dẹ̀ gba nǹkan tí Bíbélì sọ pé ẹ̀ẹ́dẹ̀ turn upside down báyìí lẹ́sìn fẹ́ no see ọba bẹ́sẹ̀ rí mi yìí eh? tell me i'm white tell me i'm white ẹni sùúrù tell me i'm white kẹ́ prove ẹ̀ fún pé i'm white wàláì tó bá pe white man náà la máa me i don't believe in when i first came ẹgbọ́n mi lára ìgbà wọ́kọ́ wọlé mo ní i respect your i respect your opinion and i respect your your teachings. mo ń bọ̀ nǹkan tí mo kà yìí bíbélì wo lẹ lè fi turn ní upside down. no it is clear the devil said to God that touch him he is going to deny you. Job Mom, never denied God. Ẹ má wọrí ẹ jẹ́ ká padà sí ẹ jẹ́ ká padà sí Job Job chapter two. Okay. Denial means to tell God I'm no longer serving you. Job chapter two verse. Uh, leaving myself from you. Ẹni tó sọ fún yín wípé kò sí èrè láti máa sin ènìyàn kéèyàn máa gbàdúrà fún èèyàn ẹni kò deny yẹn. Kò deny yẹn no that was not denial. Ó sọ̀rọ̀ ni ó express ara ẹ ni. ẹ̀yin ni lọ́ọ̀yà jòbù. Job chapter two verse two Olúwa sì bi Sátánì pé níbo ni ìwọ ti wà? Sátánì sì dá Olúwa lóhùn pé láti ìlọsíwá láti ìlọsíwá sẹ́yìn lórí ilẹ̀ ayé àti ní. no no no no ìyẹn tẹ̀ ti pọ̀ jù mi ò ráyè gbogbo yẹn just read verse four to five. so Sátánì answered the Lord and said. sì dá Olúwa lóhùn wípé Awọ fún awọ, àní ohun gbogbo ti ènìyàn ni òun ni yóò fi ra ẹ̀mí rẹ̀, ṣùgbọ́n nawọ́ rẹ nísinsìnyí kí o sì fi tọ́ egungun rẹ. Kí o sì fi tọ́ egungun rẹ. Bàbá Bíbélì jọ ìwé Bíbélì yíyọ. Ok, kí o sì fi tọ́ egungun rẹ̀ àti ara rẹ̀ bí kì yóò sì bọ́hùn ní ojú rẹ̀. Bí kì yóò sì bọ́hùn lójú rẹ̀, ó bọ́hùn tàbí kò bọ́hùn ka bíbélì ka english ẹ fún mi ka english ẹ fún mi. so satan answered the lord and said skin for skin yes all that a man has he will give for his life but stretch out your hand now and touch his bone and his flesh and he will surely curse you to your face. ó bá long now, what are we talking about. you never curse God. sẹ́rí sẹ́rí bíbélì tèmi sẹ́rí ikọ̀ tèmi sẹ́rí wíwá tèmi wá sáyé yìí kò sí pásítọ̀ tó wà láyé tí mi ò gbàgbọ́ jùlọ tẹ́lẹ̀ gbọ́ mi because ọlọ́run sọ fún wa wípé ẹ máa wádìí ohun gbogbo dájú kẹ́lẹ̀ lè ti ṣe òtítọ́ because I say reality you people want to turn reality upside down so that it can favour you and no, I will not agree. no sir I don't do that. I will not agree that. tó bá jẹ́ pé Sunday school àwọn èèyàn wà ẹ́ síbẹ̀ ṣe máa tán ni wọ́n ọ̀pù nìyẹn. no but Samuel eh, Samuel Emmanuel sir látijọ́ tó ti lọ sí ṣọ́ọ̀ṣì ò kárí bíbélì tí mo sọ fún ẹ yìí láti gbà tó wà ní ṣọ́ọ̀ṣì ò kárí pásítọ̀ ìjẹ́ ká fún ẹ. mo ti kà ọlọ́run ọlọ́run ẹ wo ní ìtàn nígbà táwọn kékeré wọ́n máa ń sọ ìtàn nípa Job so a máa ń kà á ó ní fásì gidi tẹ́pọ́ máa ń sọ fún ìtàn nípa Job lọ́tọ̀. ibi tèmi kà yìí sẹ́ ti kárí. Ah, mo ti kárí ó sọ ó ní ibi tó ti sọ fọlọ́run. ìgbà tẹ́ ti wá kárí kí ló ti mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé yóò bú bú ọlọ́run kí ló ti ẹ sọ wípé kò sí ní bíbélì ìgbà tẹ́ mo sọ fún yín lẹ́ẹ̀kan mo tún sọ fún yín nísìnyí wípé Jóòbù àtọlọ́run jà nínú bíbélì wípé ọlọ́run bá Jóòbù jà lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ṣé wo gbà bẹ́ẹ̀ pé ọlọ́run bá jàkà bíwò ìgbà. Papa Solomon can you allow me say something for just a minute. mi ìgbà wọn fọ o mi ìgbà wọn fún Emmanuel ìgbà. Emmanuel sir. bọ ẹ wá church nígbà tí a kà tán Mr. Emmanuel that means pé. nǹkan tó kọ nǹkan no no no no no the thing is that téèyàn bá ka bíbélì láwọn kọ téèyàn bá wá túkà. bọ́n ṣe máa ń bóbò ara wọn nìyẹn bọ́n ṣe máa ń bóbò àwọn ọmọ ìjọ nìyẹn bọ́n ṣe máa ń bóbò àwọn ọmọ ìjọ nìyẹn tí wọ́n máa kú ọkùnrin. reaction yìí ó says a lot pé first time tẹ́ máa gbọ́ lélẹ̀ so just admit pé ẹ̀ tí ì kárí. àwọn bíbélì sì pọ̀ ńlẹ̀ o bíbélì pọ̀ ńlẹ̀ tí máa kọ́ ní òkè sẹ́kẹ̀sẹ̀. now will you allow me say something even for thirty seconds? Ọba Solomon, with due respect to your ideology. There is nowhere in the Bible, book of Job, that Job meticulously cursed God.